àwọn ni àwọn ni àwọn ni àwọn ni àwọn ni. ṣé dáadáa lè dé ojú yẹn gan gún régé ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ àwọn ọmọ wọlé. adírètí ti pẹ́. Ah, ṣe dáadáa ni pẹ̀lú máa dé àti dédédé ṣé ìwọ ló gbé wá. bẹ́ẹ̀ ni èmi mo gbé wọn wá ẹ̀yà béèrè ọ̀nà làwọn èmi ni olùmọ̀nà tó dẹ̀ mo ṣe gbé wọn wá. a dà fún ọjọ́ ní tiẹ̀ wo kò sí ṣòro náà ọ̀rọ̀ ayé ẹ̀ mọ́ ilé ilé ẹ̀ ah, ó rẹwà èmi ò mọ̀ pé bó ṣe rí rèé ìyàwó dáadáa ní ẹ nínú ilé èmi dẹ̀ mọ̀ wípé ìwà dáadáa ló máa mú dání wọnú ilé yìí wá wàá bọ́kùnrin àbíró wàá bóbìnrin àbíyè wàá bí sùn wàá bí wàlẹ̀ lágbára ọlọ́run nítorí wípé ìwọ ni èjìká tó gbèlú ìdúró. ẹ ẹ jọ máa ní èmi ni èjìká tó. ìwọ má wulẹ̀ sọ nǹkan kan relax ẹ mo fẹ́ kó wà comfortable ṣó gbọ́ nítorí wá fẹ́ yìí ọmọ dáadáa ni ah ọmọ dáadáa lòun náà prince bàbá ẹ ló fi gbogbo wa jọ torí bàbá ẹ dà ó ṣe é rà láì ọ̀kẹ́ kì í jà kì í bínú ó máa ń pàmpà obìnrin ni irun àwọn bàbá ẹ ló ń ṣe bẹ́ẹ̀ lòun náà ṣe mú wa wọn torí náà fọkàn ẹ balẹ̀ o o ti gbọ́ ilé ọlá ló wọ̀ o ṣe ẹ ó yá nìṣó kí lọ fi yàrá ẹ̀ wọ̀n pẹ̀lẹ́ á káàdì yìí wọ́n dáadáa. mami ẹ rà mà ẹ sì pa ó ti di ìdààmú. Ah! ọkọ mi aṣọ ń bọ̀ ni. ó tiẹ̀ mọ́ rìn ó mọ́ rìn dáadáa ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni àwọn ọyọkọ ẹ nìyẹn mo fẹ́ lọ fi yàrá ẹ̀wọ̀n ni mo yìí ń bọ̀ mo ń bọ̀ bóyá. ẹ káàbọ̀. ó jàre. ohun tó bá fẹ́ ni kò béèrè tó bá ti need anything ìwọ pè wọn wọn máa dẹ ẹ lóhùn ó ti gbọ́. Hmm? bẹ́ẹ̀ ni mo pè ẹ́ yẹn torí ìyàwó mi ni mo ṣe pè ẹ́ mo fẹ́ kó bá mi gún iyán kó dẹ̀ ru ọbẹ̀ ẹ̀fọ́ pẹ̀lú ẹran ìgbẹ́ tó dáa kó bá mi ṣètò ẹ̀ sílẹ̀ fún un. Hmm? mo ṣe wà ókè mọ́. ẹ ẹ èmi náà mọ̀ bẹ́ẹ̀ tó bá relax òun á ti máa bèbè àfún ẹ bá dìde wàá lè jẹun hmm? ṣe ti gbọ́ wọ́n ṣáà ti wà comfortable ṣe ti gbọ́ ẹgbẹ́ wọn ni ṣe ti wà lọ tó bá ti nídìí wọn pè wọn tó bá dẹ̀ yẹ pé mi náà ló nídìí hmm? ti wà lọ. ọlọ́run ṣàánú mi iṣẹ́ ni mo wá sílùú ayédè àbí ṣé palace mo ti fẹ́ máa ṣiṣẹ́ ni gbogbo ọ̀rọ̀ tí yorùbá wá sọ sílé yìí ń kọ́ wọ́n ní màá bí sùn màá bí wálẹ̀ wọ́n tún ní gbogbo ọ̀rọ̀ lóye jìká mi ló wà ẹ wo tí mr bayo bá dé gbogbo àníyànjú. olùfẹ́lẹ́ yìí pọ̀ jù ú ẹ jẹ́ fi dúró ìbára ó tún máa lọ pa mi gbà oríta yeah um, mo your wà ní the same hotel no one mo now. ah, ah. palace bíi ti báwo kí mo fẹ́ palace no no no no Bayo I don't like the way you're talking èmi àti ẹ ti jọ ní discussion yìí náà mi ò bínú mi ò bínú but me expect pé ká máa go back and forth lórí ẹ you already know my stand on it so let's respect each other's opinion. no wahala mama expect it. yeah i'll be here. Mm-hmm. okay see you then. Mm-hmm ṣọ́dẹ̀ ni ẹ̀yìn gbé sórí mi náà. ó lè máa fẹ́ serve mi ní drink tó máa máa gbé sọ́wọ́ go get a table for me. ask cake ṣó fẹ́ gbé sílẹ̀ ni ah, irú ọ̀dẹ̀ wo ló ní pé kó wá serve mi báyìí wọn ò ṣe training fún yín àbí you must be really stupid go get me a table then kó wá gbé sórí table yẹn get out. báyọ̀ ló cause gbogbo eléyìí náà ṣẹ́rọ àwọn ọ̀dẹ̀ tó fẹ́ jọba lé lórí rẹ̀ àwẹ̀ tí wọ́n sọ pé òun máa dọba èmi máa wá dolóhùn olórí àwọn nitwit this must be a joke definitely nílò àpọ̀jù olójú kan lọ́ba wọn <laughs> ọba àwọn ọ̀dẹ̀ mi á jó lórí àwọn dèdè àì. We get married, we go back to America ibẹ̀ lèmi àti ẹ ti jọ pàdé náà so wáyé tó ṣe máa fẹ́ mú mi wá sí ìlú ayédè ìlú àwọn ọ̀dẹ àwọn dídìrín. Mom, I'm home. What's today, mommy? Oh, um, thank you. Adébáyọ̀ ọmọba. Mommy, ẹ kúlé màámi káàbọ̀ yes ma ọkọ mi wọ́n mi báwo ló dé very fine ma ṣóde dùn dáadáa òde dùn ma. èmi tiẹ̀ ti rí wípé òde dùn dáadáa torí pé inú ilé yìí náà dùn gan-an. ok yes mo ti rẹ́ni tó ní kó wálé kí ló dé tó fi gbogbo nǹkan jọ bàbá tó bí ẹ lọ́mọ tí bàbá ẹ náà bá máa mú báyìí kì í mú ṣá á mú ètò clean ìwọ náà máa mú òmú ètò dá wálé ah mo rọ ọmọbìnrin yẹn ó rí rùmúrùmú iwájú ẹ̀ dá ẹ̀yìn ẹ̀ pàápàá ó sunwọ̀n. mi mi kò yé mi mà. ó ti rí ìyàwó tó ní kó wálé èmi ti mú lọ sí yàrá àlejò. ṣíjọ́lá mọ́mí ṣíjọ́lá wà nílé báyìí. ó wà nílé ẹ̀. <laughs> Ṣíjọ́lá pàápàá she never ceases to amaze me. Ṣé mọ́mí ó wà nílé báyìí? Ó wà nílé. Mọ́mí mú bọ̀. Elisha, praise. You, <laughs> you are so full of surprises. What if you do it, Bojo? Leave. Who are you? Àlejò ni mí. Àlejò, àlejò ta ni? Mr. Báyọ̀ ni mo ń béèrè. Eh, mi rántí Sunday mọ́ but wọ́n fún mi ní káàdì ọ̀hún dẹ̀ tí misplace ẹ̀ so. Oh, ok well Báyọ̀ lorúkọ mi ṣùgbọ́n Prince Adébáyọ̀ ni mí the heir to the throne of Ayédè you get it. ẹ eh, Báyọ̀ tí kò ní mo bẹ̀rẹ̀. ok so what are you doing here. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. so nítorí pé òun wáṣẹ́ kiri ló fi bá rẹ̀ ń bì ẹ́ so dẹ̀mọ́rú confusion tó ti dá sílẹ̀ báyìí. ẹ má bínú sá. kí má bínú. ẹ mo gbìyànjú àti ṣàlàyé fún mọ́mí àmọ́ wọn ò jẹ́ kí n sọ̀rọ̀ n bá ti fẹ́ sọ fún wọn wọn mi máa ní kí n ní sùn kí n má wọlé ẹ ó ti yé àwọn gbogbo nǹkan tó ń ṣàǹṣà kò yé mi èmi náà mo gbìyànjú. we we just shut up bẹ́ẹ̀ ni ẹ̀dá kẹ́kẹ́ bẹ́ẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ń ṣe báyìí inú ṣe gbà mí ni mo ti gbọ́ tó ti ń pariwo mọ́ ọmọ yìí kí ló dé tó ń pariwo mọ́ ọmọ tó mọ̀ wípé ọ̀nà tó jìn ló ti dé wá tí èyí jẹ́ kó farabalẹ̀ dáadáa ló dé. adébáyọ̀ ọmọ wa ipò kí n pariwo lórí ṣùgbọ́n pé lórí ọmọ orí adé ìbéèrè èwo níta tó jí láàfin kò bìrì ayé bìrìbìrì ló ń yí àtòrí láyé. ṣebí iṣẹ́ ló sọ pé òun wá tó fi tó fi débi. Good. I I have a very juicy offer for you. Kò dẹ̀ máa fún ẹ ní fifty thousand naira. Ẹ eh? fifty thousand naira monthly. No no no no no contract yẹn ó lè má tó one month but gbogbo ìgbà tó bá ṣiṣẹ́ fún mi máa fún ẹ ní fifty thousand naira every day. Ah fifty thousand naira ojoojúmọ́ ẹ ẹ ẹ jọ kí ló fi ṣe fún mi. wa àjèjì ló máa ń tẹ̀ báyìí tó rọ́mọ nílẹ̀ báyìí ọ̀rọ̀ máa tó jẹ́ jẹ́ jẹ́ kò ní ìkókó ayaba ìkókó ìdílé ẹ sórí gbogbo tó bá fẹ́ àti tó ò fẹ́ gan pàápàá orí ìjókòó tó bá wà láti ìgbà tó yà gbogbo tún padà kóra rẹ̀ wàhálà máa tẹ̀ pé à ah, ilẹ̀ ní ní kó má tẹ̀ o wàhálà máa tẹ̀ ó yà ó yà yà ọmọ ọlá. ọ̀nà ìrojú ẹlẹ́dùnrà wà tọ́ mi gbà. ọmọbìnrin yẹ láàfin. Ah, kí ni àwọ̀ ah, eh, eh, bó ṣe yóò rí ni ó ti dáyà bá. Stop I don't want to see it. I actually miss you. I miss you in the heart. I miss you. I actually miss you all the time. I, I, I love Oh, fucking phone bomb me now. sọ fún mi bọ́ọ̀ ní ṣòmọ̀ pé tó bá di ọba tán gbogbo àwọn business meetings yìí ò ní lè máa ṣe mọ́ because you need to start delegating some responsibilities to your subordinates. anyways tó bá ti ṣetán mo wà ní vip madam ẹ jọ̀ọ́ iṣẹ́ gidi ni kẹ́ gbé fún wa o see you later. Come here, come here, come here. Yeah, come here. No, no, no, it's, it's fine, it's fine. Báyọ̀. Báyọ̀ ta làwọn? Ta ni meet me tí? Yeah. Just, just calm down. Sorry, your balofa. Yeah, she wants me to get married as soon as possible so bó ṣe rí mo need láti ṣe gbogbo àwọn plans tó kù kíákíá because i need to get married kan tó lè crown mi king ayédè that, that's the reason for all this. Ayo, tí a bá ti marry, we cannot continue to live in this town. We have to travel out of the country. I cannot imagine being caged in this town all because you are a king. That will not happen. Okay? Okay. torí láyé ó fi síwá ó fi sẹ́yìn ìrìn àjò tún láyé éèpà odò màláyé eré ìje inú omi kò tó sá ẹ jọ̀ọ́ ẹ má bínú sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gẹ́gẹ́ bí promise tẹ́ ṣe fún mi pé ẹ mọ̀ kó ń ṣe pé yá ń sìn lówó o but bùkátà pọ̀ lọ́rùn mi ni mo fi ní kí n béèrè promise tẹ̀ ṣe pé màmá fún mi ní owó everyday mi ì tí mi ì tí rí. I give you my word pé gbogbo ìgbà tó bá ṣiṣẹ́ fún mi ni màá sanwó fún ẹ right? mi ò gbàgbé kódà I just transferred money to your account. Okay. Ó yẹ kó ti mo ti rí ó ti wọlé thank you very much. Hello? Hello, Peresola. Ẹ̀rọ Show, ṣọ́wà show. ṣá. okay, má Um, um, Owó yẹn màá bẹ́ẹ̀ sẹ́ǹdì ń sìn. Ṣùgbọ́n jọ nítorí ọlọ́run kọ́ mi. Rántí ọmọ ẹni tó ń ṣe o. Pẹ̀rọ̀. Pẹ̀rọ̀. Rántí ọmọ ẹni tó ń ṣe o kó o manage owó ti máa sẹ́ǹsì pẹ̀lẹ́ báwo ni bọ́dì báwo ṣé bíbí mi ń kìkì èèyàn ẹ̀ don't worry don't worry you see me soon okay love you. <sighs> ọlá ìgbọ́kú ọkọ́ àìgbọ́kú àdáni ẹnìkan ìgbọ́kú ilẹ̀ àfi kó gbókọ́sá lẹ́yìn àtìgbà tí kábíyèsí ti wàjà kádélé ti wà lórípò gbogbo wa náà la sì mọ iye ìgbà tí ó yẹ kí adélé ó lò tí ó fi kúrò lórí lórípò àsìkò ti tó ó sì tún ti lé pẹ̀lú àwọn olóyè àwa finúkonú afikùnlukùn àwa àdárò sọ́tún àdárò sósì ibi tá a wá fi àkórí ọ̀rọ̀ náà tì sí òun ni pé ó dá lérí ọ̀rọ̀ ọ̀dọ̀ àrẹ̀mọ. Hmm dídátọ́ wá ìdágbà sórí ẹ̀ náà torí pé bí ìlú bá torí àwọn àgbà bàjẹ́ á máa jẹ̀ sí ọ̀sán pé àwọn àgbà bẹ̀ ni ọmọ wa wù ni. ìyá gbogbo wa pátá náà la sì mọ ìṣèlú ìdáyìí eégún ní gbowó òde ibì kan gbogbo wa la mọ̀ wípé kò sí àpọ́nlé fọ́ba tí ò lólórí. ọ̀tún ìyálòde ọ̀rọ̀ ló mọ̀ sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé èmi àti àyàbá báyìí la ṣe o ní nǹkan tá a ti sọ. So ṣé ẹ rí àrẹ̀mọ ah. Ah, ó ti lẹ́yìn tó fẹ́ o àbí olórí ah, ẹ wá lọ tóbi fún ọ ẹ dùn átàrí ẹ̀yin méjèèjì ẹ wá ń tì àti ra yá olórí lẹ́ẹ̀gbọ́n agbọ́. mi ìfẹ́ sọ̀rọ̀ ni. nǹkan tó tèmi rò tó yẹ ká mú ṣe báyìí ni pé bí ọmọọba Adébáyọ̀ bó ṣe máa lọ sílé àná wa tá a máa kórú tá a máa kórù tá a máa kólù tá a máa kórù kẹ̀rẹ̀. mo tiẹ̀ tún lérò kan mo ní olórin kan tí mo tó mú mi ká gbé dání níjọ́ náà. elémùrè tó bá débẹ̀ tó bá ní adébáyọ̀ ọmọ ọba mọ̀mọ́ yọ̀gọ́ olúgbé ojo kọ́mọ́ ojú mi ti wà àbí olórí. ẹ ṣé ẹ̀yin olóye mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lóòótọ́ mo ti ṣetán láti ṣègbéyàwó mo kàn ní láti bá àwọn ẹbí ìyàwó mi sọ̀rọ̀ kó lè fún wa ní date tá a máa ṣe introduction so gbogbo nǹkan tó bá ti sọ màá jẹ́ kẹ́ mọ̀ kíákíá. ẹ ó ti o ó ti o ah, Adébáyọ̀ o ò lè dá lọ iṣẹ́ yìí ń ṣiṣẹ́ ìwọ nìkan ọ̀tún wà ń bẹ ìyálóde wà ń àjọ máa tẹ̀lé ẹni ah, kó lè mọ̀ wípé ìwọ náà léèyàn lẹ́yìn ọmọ bá ní ẹ̀ ah, ohun tó bá tọ́ sí yàn lèèyàn ń ṣe ìka tó bá tó kéèyàn fi rú mú ènìyàn fi ń rù ó ò lè dá lọ a máa tẹ̀lé ẹ lọ ni. kò yóò wí pé ìgbà tó tó gbà ní ìjẹba lè àjọ mi ni kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ní ìjẹba lè mi ọ̀rọ̀ pákọ̀ tó kọ̀ ní ìjọba ńlẹ̀ yìí akọ́níọ̀ èrò bẹ́rẹ̀ ní ọkọ̀ bẹ́rẹ̀ ń yí gómìnà. dànsákì ò gbọ́dọ̀ kúrò lára wa bá a bá ti lọ tá a ti tẹ̀lé ah, ọmọ pé ìyá ẹ̀gbọ́n mọ̀ wípé ọmọ wọn yẹn kan bí ó gbé dá. Twinkle twinkle little star, I wonder what you are. Oh, you're tired already. Kílẹ̀ jọba ara yín sọ I don't even understand her. hungry. Oh, my little princess, you're hungry? Yes. Don't worry, food will be ready soon and you eat, okay? Okay, Uncle. Yeah. látàárọ̀. Adéṣẹwà, your food is ready. No, bring it and I'm to eat it here. It's not the one that you'll be saying, oh, dear, oh, dear, and you'll be putting it inside your mouth. Gbẹ́gẹ́jò, ṣó ti gbọ́ nǹkan tọ́mọ mi sọ? Ṣó mọ̀ pé Adéṣẹwà kì í parọ́? Ọmọ mi ò Jack go ó ti jẹ gbogbo oúnjẹ ọmọ mi tán. Ó jọ ìyanu mọ́ òkè nulẹ̀ àbí? Ẹ́ wàá pọ́n ọmọ ní ṣíbí kan, wàá jẹ mẹ́ta wo rí ẹ bó ṣe tó nínú ilé yìí náà má wọrí àbọ̀ abálọ̀ rẹ lọ pé tọ́lá fún mi. mo ti gbọ́ mọ̀. níranù ó ṣe wọn máa ṣe bí ẹni tí òun kankan ni my baby sorry okay hmm? what else do you want. where's the aunty that is the. do peace peace peace. eh why did you ask. because i would love to see her again. Um, not to worry, huh? I will ensure you see Auntie again, okay? Okay, okay. Um, Jide, yes, I am alright. Bami lọ́pọ̀ tọ́lá. Okay, ó ti ń bọ̀. Wọ́n máa lọ́sẹ̀. Princess, ẹ̀kọ́ ò ṣe bá mi mú ṣọwà lọ́pọ̀lọpọ̀. Did you hear what she asked? Eh, go down. Ẹ máa just ẹ rí fún mi. Ẹ wá, ẹ wá ń dé dàpọ̀ ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ sí abẹ́ ahọ́n sọ o ṣe rí pé kò sí ọmọ kékeré mọ́ adéṣẹwà gan rántí ṣíjú níbo lẹ fi ṣíjú ọlá sí àbí ẹ ti gbàgbé pé èmi ẹ̀yin àti adéṣẹwà la lọ sí birthday bash I know this Apike girl is not your spec. I know your kind of woman. Adigun mi kí ló ń ṣẹlẹ̀? What is happening? Talk to me, ẹ bá mi sọ̀rọ̀. Ṣé curiosity kills the cat? Curiosity yẹn ló mú ẹ títí tí tó ń wò pé kí ló wà nídìí ọmọ Yíbo tó tó ń rìn káàkiri títí tó fi lóyún tó fi bímọ kalẹ̀ yìí. Ah. Meanwhile, ó dẹ̀ mọ̀ o òun tán bá fọn fún fèrè òun ni fèrè máa ń fọ jáde i'm very sure pé gbogbo nǹkan tí adéṣẹwà sọ sí mi nísìn ìwọ ló whisper ẹ sí létí yet you won't mind your business what is it. Eh, ọ̀rẹ́ mi ẹ̀rí kí ni mo sọ ọ́ sìn tó pọ̀ jù tẹ̀ ń sọ̀rọ̀ sí mi báyìí ṣé ọmọ yìí bò kí ṣe yàn àbí ọmọ sharp ṣé problem tèmi nìyẹn ni. o ṣe all i'm saying is that kindly mind your business do me that favour. ọ̀rọ̀ ìtẹ̀sán yẹn ti pọ̀ jù o ẹ́ ọ̀rọ̀ ara yín la dẹ̀ ń bá yín sọ. mo tún mọ̀ mo sí mo mọ lisa fún mo mọ tún mọ̀ mo sí mo mọ lisa fún bàbá. wàhálà bíi ti bá o kí ló ń ṣẹlẹ̀ gangan. géèmù yìí tí mò ń play ni ó dà ń pé gbogbo ẹ̀ ti fẹ́ backfire mọ́ mi lọ́wọ́ báyìí o because àwọn olóyè sọ pé kí n wá lọ ṣe introduction ní ilé àwọn ìyàwó mi. nísòro eh? náà prince Emi o understand the reason to fi play game yìí ó dá mi lójú pé ṣíjú ló wù ẹ́ lọ́kàn tó fẹ́ fẹ́ gangan so why you playing this game in the first place why. ẹ lóòótọ́ ṣíjú ló wà lọ́kàn mi tí mo fẹ́ fẹ́ but ìdí méjì ló ṣẹlẹ̀ tí mo fi ń play game yìí the first of it is that mo fẹ́ buy time nítorí queen uh, queen mother wọ́n ti wọ́n ti prompt me wọ́n ti disturb me. pé kí n lọ marry kí n lọ marry ṣíjú dẹ̀kẹ̀rẹ́ kò tí ready láti marry kò ready now with all her behavior and all that she doesn't seem as if ó shaking ká ṣe kínní ìpápàpà hmm. then the second of it is that sorry uh, eh, uh, eh, closeness èmi àti Àpèkẹ́ hmm. bí ṣíjúlé ń wo pé okay o àti ń close àti hmm. àti àti ń get um, emotion and all that ó máa gradually ó máa rí ṣíjú gẹ́gẹ́ bí competition then that way ó máa get jealous then she be forced to agree then kàkà tètè ṣe wedding tó ti yé ẹ. E? I see. but wàhálà tó wá wà lọ́rọ̀ yẹn nísìnyí pé àwọn olóyè sọ pé wọ́n fẹ́ meet parent Àpèkẹ́ that's my problem. ah ah prince sórí ìtorí gẹ́gẹ́ bí wàhálà yẹn ló wá simple jù. yeah. How? I, don't understand. Ṣé àwọn èèyàn wà tó máa ń dúró gẹ́gẹ́ bíi parents ni? Tó máa ń ṣerú business yẹn. Oh well of course business don rain sí ní ẹ̀mẹ̀. Ṣé tó bá dé registry, wàrà àwọn kan tó máa ń lẹ́gò sí kan náà kan lọ́mọ. Psst tó máa ń ṣe tó bá súnmọ́ wọn nǹkan tó máa sọ fún ẹ ni pé ẹ̀hẹ́n uncle sister ẹ̀ abẹ́ nílé èèyàn tó lè dúró gẹ́gẹ́ bí ìyá àti bàbá fún yín nínú registry ah, bó bá ṣe fẹ́ sí ó pọ̀ lẹ́gàn ó ń ṣe pé ó kọ́ ẹ pé ó máa ná wa lówó ni. ok bí bí èèlò lọ lè gbà lè ṣòro nǹkan bẹ́ẹ̀ yẹn fún mi how much. we are talking about five hundred k or so. five hundred thousand. yeah. mo dẹ̀ mo máa gẹ̀ẹ́tì ìyá àti bàbá tó máa dúró fún àpèkẹ́. Ah, straight up. Um, wo ṣé um, account number yẹn tó wà ní fóònù mi ló ṣe ń lò. Ah, òun náà ni òun ni mi ò ní account mi òun ni. ok màá màá send five hundred thousand sí ẹnsìn. nísìn ah prince tí n bá fi lè gbà láti nísinsìn yìí kílẹ̀ tó ṣù máa get parent fa pẹ̀kẹ́. so mr fred bí package yẹn ṣe rí nìyẹn. <laughs> Eh, no problem uh, one million lówó mi. one million fún owó kìíní. Ah, ẹ mọ̀ pé impersonation ló ń pọn tẹ́ni kí wá ṣe yìí ah, and under law it is punishable tó bá mú mi ó kéré ju ẹ̀wọ̀n ọdún méje ni. ẹ wo mr fred ẹ fi ọ̀rọ̀ ìwé sílẹ̀ mo mọ̀ pé impersonation ni but one hundred k ni mo ní láti fún yín. one hundred k. àìní náà rí láti one million sí one hundred thousand tó lè mú yàn ṣẹ̀wọ̀n ọdún méje ẹ wò tẹ́ bá ti ní better deal fún mi ẹ pè mí eléyìí ah no no no no. mr fred ṣé ń ṣeré ni. tẹ bá ti ní better deal ẹ pè mí fún ilé mi ni tí ó dé jọ. ẹ̀kọ́ ṣé wọ́n ń wù yín ṣe ni tẹ́kọ̀ ń dárúkọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n hundred hundred k lọ́ọ̀ lọ́ọ̀ ẹ pè kí nìkan. ẹ lẹ ṣé kò sì yé wọ́n ẹ pẹ̀lẹ́ kí ló dé. wọ́n lẹ nídìí àwọn tó lè ṣe bàbá àtìyá lọ́jọ́ wedding. kò ń ṣe wedding introduction la nílùú wọn fún. nǹkan kan náà ni àti intro mímọ àti wedding nǹkan kan náà rẹ wo mo ní mo láwọn tó lè ṣe bàbá àtìyá wọ́n ṣe jù bẹ́ẹ̀ ṣe rán wọn lọ níṣòro kí lorúkọ ẹ. bẹ́ẹ̀ kọ́. ó sọ pé o ní àwọn tó lè ṣe ìyá àti bàbá lọ́jọ́ introduction. a ní mo ní. tó bá yẹ pé nǹkan tó ń sọ yìí òótọ́ ni ó dá ẹ lójú pé o láwọn tó máa dúró gẹ́gẹ́ bí ìyá àti bàbá fún ẹni tó dàgbà tomi lórí dúró báyìí mm-hmm. you understand lọ́jọ́ introduction mo ní one hundred thousand naira láti fún ẹ. one hundred thousand naira. <laughs> ẹ̀ ń ṣe ṣé thousand naira. one naira kí ló ń ah. ṣe ẹ̀ náà bí sílẹ̀ mi ò ṣeré mi báyìí kí ló ń ṣe ẹ̀. wọ́n ti ṣe wọ́n ti ṣe they don ah wọ́n ti àní mo láwọn tó lè ṣe ẹ̀sẹ̀ àti kówó nǹkan ẹ̀kọ́ fèmí torí mi ní jẹ́ǹtì wọn wọ́n ṣe. owó kọ́ ni problem owó yẹn wà nílẹ̀ already tó bá mọ̀ kò sí jẹ́ kí wọ́n á lọ mọ́lé ẹ̀ àní wọ́n ti ṣe. ẹ kò sí problem. hundred thousand. ṣé kò fún mi ní ìsinmi àbí. jẹ́ kí n lọ rí àwọn tó fẹ́ ṣe ná ah. owó yẹn ò ṣe problem. owó wà nílẹ̀. Ah hundred thousand naira. farabalẹ̀ farabalẹ̀ afọ́jú yẹn ta mo káwọ́ kó lórí ọpọ́n bẹ́ẹ̀ yẹn mú yẹ lẹ́yìn <laughs> bẹ́ẹ̀ yẹn sunkún ó bu ẹ̀rìn ni bí mo sọ fún ọ farabalẹ̀ o n'esuru n'esuru mi dika ah! ah! ah! kende. ẹ kí ló tẹ ṣe òkè yorùbá yìí ló lẹ́rìí sùn. ẹ ní sọ ẹ ní sọ ẹ bí yọ dẹrẹ ta lọ olùdó olùdó. ọ̀pẹ̀dẹ̀. má kò bọ irun má kò lò. mo ti gbọ́ ohun tí ẹ mọ̀ ọ́n jẹ́ dé. mo gbọ́ ohun tí ẹ mọ̀ ọ́n jẹ́ dé. ọmọ àyèlé ọmọ àlùbáríkà èmi mo bí ọmọ yìí o ẹja ní kẹ o ti bẹ́ẹ̀ náà yẹ ẹ pa. ọmọ àyè ilé ẹ̀gọ́ rẹ̀ yẹn ní ìbàjẹ́ wọnú ẹ̀sùn báyìí o yẹ pẹ́ láyé bí wọ́n pẹ́ ti pẹ́ wáyé kíni nǹkan náà ẹ̀tọ́ tí ẹ guest what ibẹ̀ gbọ́n nǹkan kan mọ́. wa bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ hmm? ṣé èkó ti ń lu jìbìtì kí wọ́n ìbánu ṣé èkó ti ń lu jìbìtì. ẹni tó ń bá mi náà kọ́tọ́ ìsọkò yé kí ló ṣe ṣé ló bá wọn ṣe ogún àjọbọ ni. ogún àjọbọ kọ́ ogún fọ́rọ́kọ̀ àwọn òkú láì ta káàdì. ó yá ẹ kó ẹ kó mo fún yín. èyí kò ní olè kí n má bọ sọ òótọ́ ọ̀rọ̀ ṣé mo ní o ti rí owó eléyìí. sẹ́rí bísíǹsì ni ní tí ẹ kàn ṣe kàn ní pé ẹ kàn ṣe pẹrẹńtà fún àwọn kan tó fẹ́ ṣe ìyàwó. ṣé a ṣe òbí ọmọ ọlọ́mọ lọ sọ. Hmm. sóye yín bá wọn bá ti wá di ọjọ́ àwọn òbí ọkùnrin wọn wà sí introduction sóye yín bá wọn bá ti wá wá débi bí ẹ̀yin wà sọ fún ọ pé à ìgbà kan àwo kan ọ̀kan já sún ọjọ́ wedding sí iwájú o pé kán fún yín ní àsìkò díẹ̀ kẹfì mú déètì níta ẹ fẹ́ ṣe òjò bá ń lọ yín tó simple ni. mi ò kọjú sí kò lè bọ́ dáadáa máa ṣàlàyé fún mi máa kárí rẹ̀ àlọ́ mi. yín tó simple ni ẹ ṣe ṣe tí wàá rí lẹ́yìn ìgbà tá a bá wá parí iṣẹ́ à ah, nítorí wàá fún yín ní five five thousand ó jẹ́ ten thousand fẹ́ ní kankan bẹ́ẹ̀kọ́ ṣé obìnrin lọ́mọ àbọ́kùnrin. obìnrin ni ebi mo sọ fáwọn òbí ọkùnrin wà sí introduction. òun wà sọ ilé tí ọ ẹ ọmọ tó jẹ máa béèrè bẹ́ẹ̀ a lè rí inú àwọn tí ń bọ̀ wá tí wọn ò wẹjú. dẹ́kun gbà tí wọ́n bá dé báyìí tí wọ́n bá wo báyìí sí ni wọ́n bá ti wo sùúrù ara mi tí wọ́n ti wo wo ẹgbẹ́ bíbá ẹ̀rọ ẹgbẹ́ bíbá ẹ̀rọ wọ́n ti pé kò sọ ọmọkùnrin lára mi wọ́n á lọ́jọ́ ọmọkùnrin bẹ́ẹ̀ sọ pé iṣẹ́ jánu èmi gan bí mo ṣe wà sórí yẹ ẹ kẹtù pé kò sọmọ lára ẹ ara mi lọmọ ti six. ẹyọ kan obìnrin tí ń bẹ lára mi náà ni ẹ dá lọ dúró mẹ ṣé ẹ ti rí owó tó fún mi ó ti fẹ́ mi lówó èmi ò lè tajà bus stop mi ò lè tajà bus stop ṣé ní kọ́tẹ́ kan bàbá mi sọ ni pé kó bá mi ra èédú wa ẹ máa fowó eléyìí máa fi ra ọ̀gẹ̀dẹ̀ máa máa súbọ̀ lè níwájú ta. oto oto oto oto ló ń jẹ inú òun náà ti gbé kíni ìbọn. inú òun kan ló fún ni. ó ń gbé lọ́láyà mi. mo ti kọ́ mi lótútù ló Mama Jackie. ah no parent i have bad parent. ọlọ́run má jẹ́ ká ṣìyàn o ṣé ti yẹ yín torí tí wọ́n bá ṣìyàn ó parí àmọ́ bẹ́ẹ̀ mi ṣe wà ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alẹ́ dàbí pé mi ò ṣìyàn. èmi ṣìyàn bẹ́ẹ̀ ni mo ṣìyàn kódà mo ti rí láburú kọ́ lọ́n yọ mí bẹ́ẹ̀ ni ọ̀hún bó bó ṣe jókòó láburú lọ jẹ́ fún mi ni. ó tọ́ ni kò kúrọ̀ iye lójó bí iye ṣe rí nìyẹn owó kúrọ̀ ọkọ mi olówó rí mi kò kúrọ̀ màmá wọn náà màmá wọn náà. ta ló rí ẹ owó tí mo wé sí mo kàn ra wọn wọn ta nǹkan fíìkì fún mi lówó orí rẹ sọ̀rọ̀ pé owó nǹkan ẹ máa ronú pé kí n fi ra já gan tí ò pé mi. bá mi ṣe rí ẹ̀yin nìkan kọ́ lẹ̀ sí i èmi gan sí pẹrẹnta mo sì yàn àìsí pẹrẹnta yàn. employant wa ọwọ́ àǹtà ìjà lọ. tó bá tẹ balance ló fún wa o èmi ló kù lé lọ ebi tẹ́ni ló kù báyìí ń fún tí ni mo sẹ́wọ̀n ni o. ẹ wọ́n bá ṣe wù yín ni kẹ́ ẹ ṣe pé employant bẹ́ńtà ó fẹ́ rí yín ẹ já lọ rẹ̀ employant. ǹdọ́ pé ọ̀tẹ̀ ńlọ́rùn ọ̀tẹ̀ ńlọ́rùn tẹ́mi bá sì ti mú ẹja lọ rẹ ẹ̀mpọ̀yẹ́ tí wọ́n ń tẹja lọ rí ẹni tó gbéṣẹ́ fún wa. mo kìíní máa ń sọ̀rọ̀ dọ̀bá dé ta. ẹ mọ̀ bọ̀. gbàjọ́ mu lọ rí. kí ló ṣẹlẹ̀ kí ẹ fẹ́ mi. kọ́ lọ. àwọn ẹ̀mpọ̀yẹ́ ti wà rè ẹ̀mpọ̀yẹ́. àfẹ́yìn. bẹ́ẹ̀ ni. dákun tẹ́lá fẹ́ àní pẹ̀lẹ́ ṣe ọmọ wa ti ṣàlàyé gbogbo ọ̀rọ̀ iṣẹ́ tó fẹ́ ká bọ̀ ṣe ó sì dá mi lójú pé a ṣe dáadáa ọ̀wọ́ náà mọ̀. àmọ́ ah, ti sọ gbogbo ẹ̀ fún wọn. gbogbo ọ̀rọ̀ ló ti ṣàlàyé. Eh, eh, dadi ó sọ nǹkan tẹ́ fẹ́ wá ṣe gẹ́lẹ́ ó dẹ̀ tẹ́ yín lọ́rùn. Ah, ah. <laughs> iṣẹ́ àárọ̀ mi gangan ni uh-huh. tí n bá sọ fún ọ ó máa rú ọ lójú ìsanwó rí ìyẹ́ kọ́ màmá rẹ̀ mi ṣe tẹ dọ́wọ́ mi dì sí ṣe kìíní ìjà ah kí ló fi ń ṣeré bí orí èjì. ẹ ọkọ mọ wa rè ṣe ẹ káàbọ̀ ẹ ṣe ṣe ọkọ mọ wa rè. má sọ̀rọ̀ kankan bí. no no no no bẹ́ẹ̀ kà ní sùúrù ah, bẹ́ẹ̀ kọ́ ní sùúrù ẹ ẹ rà dáàdì mi ò nǹkan tí mo fẹ́ bá má da ọ̀rọ̀ rú mọ́ mi lójú ṣé nǹkan tó sọ fún wọn ni nǹkan tí mo fẹ́ gangan ni mo fẹ́ kẹ́ wá dúró ẹ̀yin méjèèjì kẹ́ wá dúró fún ọ̀rẹ́ mi lọ́jọ́ introduction gẹ́gẹ́ bíi ìyá ìyàwó àti bàbá ìyàwó mi ò mi ò fẹ́ ọmọ yín kò ń ṣe yẹn mo kí ló sọ fún wọn. má tún wọrí fáàsì mọ́ kété báwa náà ti wọ ọmọ ohun tí ń sọ ọ̀tọ̀ ni èmi ni ọmọ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ pé tí mọ́tò bá wà ẹ bá ní dírẹ́fà yóò là bánirọ́ọ̀nù abánirọ́ọ̀nù ni sọ gbogbo nǹkan tó bá ń sọ kọ́ lọ́ọ́ fọkàn sí ah, èmi ti bí mo ti bọ́ta mo ti di pé èèyàn ni ọ ah, èèyàn mélòó bí irú ẹni ó lórí méjì báyìí ó gbórí kan ó ké báyìí ó tún gbórí kan àmọ́ n tó ṣe kókó bẹ̀ ni pé sórí ọlọ́mọ mu wa ọbẹ̀ tó bá dùn owó lọ́pàá owó yìí torí pé má tì mí tì kú tì jáde ẹ má bá sọ̀rọ̀ ni. ẹ sọ yìí ni kẹ mọ sọ. ẹ ṣé ńgbà tí èsì pé ìbò ní sọ ti dáhùn pé mo gbọ́ ní ọ̀sán jẹ́ kó máa nípa sí i ńgbà wà nulẹ̀ a mọ̀ pé bó ṣe rí nùsùn máa rí bọ́tà báyà ti rí ọ ẹ̀kọ́ wọn ní promotion òdìbọ́. promotion sir. ẹ pé kówó máa mo mi n tẹ sọ náà lèmi náà sọ fún wọn pé kó ní promotion. ẹ ẹ ní problem sa o business tún ṣì wà tá a máa ṣe dáadáa ṣe understand. ẹ ẹ ẹ wo ẹ bá ń bọ́dà bí síwájú o bá mi bẹ̀rẹ̀ bí sọ́yọ́ wọ́n rà bí sílẹ̀ jẹ gbèsè ju. Ah. bẹ́ẹ̀ gbẹ nu wọn kó sì lọ gbèsè wo náà jẹ yàrá yẹ kí ló máa ń ṣe ọ́nà. ẹ̀wọ̀ ọmọ rárá ọ̀tọ̀ ní ti ń sọ tẹ́tẹ̀lẹ̀ sórí tẹ́lẹ̀ à ń sọ̀rọ̀ kanu lé tẹ́tẹ̀lẹ̀ lọ́wọ́ àrò pé ọ̀rọ̀ ti bí sí ní ìdáná tẹ́lẹ̀ pé eh. kẹ́ni. ẹ̀bọ̀ àwọn mi láti wo bíbà yìí kí n wo ọ̀dọ̀ yín ilé ilé ẹ ah, wọn ló ti bá fowó ṣe ilé ilé ẹ fún wọn bá fẹ́ wọ ni wo gbogbo bí ìṣẹ̀dọ̀ bá ti fẹ́ ṣe ni o nígbà tí ẹnìkan sọ pé wọ́n sáfẹ́ wá bó wọn ṣe máa bọ́ lọ́n sọ̀rọ̀ náà sáàárẹ̀ ǹjẹ́ ọlọ́run fún tọ́jú ọlọ́run gangan fúnra rẹ̀ báyìí mọ́tò sáyẹ́dì káàdì fún báyìí tẹ́gbó mu dání báyìí wọ́n mọ̀ pọ̀ lọ́nà rí kí ni jẹ́ kí ni àná. ẹ̀rọ ti ti ẹnjẹ Michael ìtàsí. kò ní bàjẹ́ fún ọ wá wọlé mọ́tò tó ta ó mú yẹ tó má bọ̀ lọ́nà ọbẹ̀ bá sọ̀rọ̀ kọkànlá ó pẹ́ ó pẹ́ kí ló dé tó wá pẹ́ tó báyìí. má bínú jàre kó lè dá náà ni mò ń yanjú káàkiri. Eh, ok alfa eh. alfa kí ni update parents mo sọ pé kò get fún àpèkẹ́. nǹkan tí mo fẹ́ wá rí ẹ fún gangan náà nìyẹn eh. ah, mo ti get parents fún àpèkẹ́ o wọ́n ti wà on stand by by ẹ̀bọ̀ tó sì ní nǹkan tó wà very very important ta ní láti yanjú. yanjú ok kí ni ìyẹn tell me tell me. my prince mi ń wo ni pé o mọ̀ gẹ́gẹ́ bí ọba lọ́la kò ní dáa káwọn queen mother àti òun lóye kán wá délé àwọn parent àpèkẹ́ kán wá máa wò báyìí pé ah, kán má lè jókòó kán má lè ibẹ̀ yẹn ò really kò kóòtù fún létí whole print máa ti lọ mú ọmọ wá kó n fẹ́ fẹ́. ẹ ṣé àwọn parent tó fẹ́ get ṣé wọn ò lówó ni adé náà okay. wọn ò lówó lọ́wọ́ wọn ò lówó. Eh, eh, okay báwo lo báwo la báwo la e help wọn how how how can we support kí ni kí ni ká ṣe ń sìn. beautiful question eh, ẹni wò pé ká gbálẹ̀ fún wọn. ká furniture and all of that kí gbogbo ẹ dùn rí but láti lè save ara wa ní stress àìsàn ń wálé káàkiri àṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ra furniture and all of that pé ó láwọn service apartment kan tó ń wà ń sìn lóye pé wọ́n ti máa ń wà fully furnished so a nílé máa go through gbogbo stress pé kí ni wọn a kàn máa gbà fún wọn ni dó o máa ná wa lówó but tá a bá máa fi sanwó bíi three to six months rent sílẹ̀ fún wọn the supposed parent àpèkẹ́ wọ́n ti wà ń bẹ̀ wọ́n ti máa gbé bẹ̀ àwọn náà ti máa fara yọlá wọ́n ti wà wọ́n ti fit in to a kind of person or people tó ń gbèrú lébẹ̀ yẹn you understand so that eh. àwọn queen mother bá máa fi débẹ̀ pẹ̀lú àwọn olóyè wọn á wò pé eh eh i trust my prince ẹ òbí tó ti mú ọmọ jáde ẹ nǹkan tí mi tí mò bother me nìyẹn. I think I like that idea yeah yeah, yeah. I like that okay um, my transfer wolf fún kò fi get rented service service apartment look pe yeah. ma transfer owó fún I trust you get the rented service apartment but I make sure pé àwọn parents tó fẹ́ get fún mi wọ́n máa lára tó máa fi gbàṣọ dúró mi ìfẹ́ kó lọ get àwọn tó yẹ pé they look unkempt mo mo fẹ́ kó wà presentable. Hey, my brains ló bá ráwọn tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ah, wọ́n tóbi kẹ̀m̀bẹ̀kẹ̀m̀bẹ̀ báyìí ni àwọn alára kò mọ̀ ṣẹ́ náà ń perú àwọn bẹ́ẹ̀ tó bá tó bá tó bá dẹ̀rù ọ̀gàn wàá rò pé bóyá ìdílé ọba làwọn náà ti wá dọ́rí tó bá sọ aṣọ sáwọn yẹn lára hmm, ó máa dúró ní atọ́kọ àti ìyàwó wọn wọn gallant wọn yẹn ò kí n ṣe problem o. ó ti parí nìyẹn eh, akọ transfer àwọn ẹsẹ. ẹ eh, tó bá ti máa ti gbọ́ ó ti eh, lọ náà. ọkọlà. my prince mo fẹ́ kó máa rẹ́rìn báyìí. má bínú mo pé short time notice. kò sí problem o mo máa sọ fún ẹ kó tó bá ṣe tilẹ̀ ló máa gbé ṣé ká ṣe gòbí mélòó kan ká tó máa lọ palace. wàá ṣeré. <laughs> sẹ́rí àwọ̀ ní ẹlẹ́rìndòdò ńlẹ̀ tí àmúlélẹ̀ ṣé ẹ fẹnu sọ. nọ́mbà wà ní o kì í ṣe nọ́mbà lẹ́yìn lẹ́yìn ìṣẹ́rí tá a bá parí gbogbo ètò a máa fẹnu sọ papọ̀ ẹ̀yin ẹ wò anáwa akíyín inú wa dùn láti wá mọ ẹ̀yin àná olóríire tó bímọ olóríire tó fẹ́ di tó fẹ́ di olórí ọba lọ́la sẹ́rí pé orò lànà o ẹnìkan ìrí fín ìdí méjì ló mú a láti jókòó lẹ́yìn lọ́jọ́ tòní tèmi olóyè ọ̀tún tí mo fi ń gbẹnu olórí sọ̀rọ̀ báyìí ẹ wò ìdí àkọ́kọ́ ni wípé a fẹ́ ká ṣe mọ̀ mí mọ̀ káwọ̀ ọmọ yìí kẹ́yìn náà mọ̀ wá ṣé wàá rí ìdí èkejì ni wípé ọjọ́ ìyàwó gangan ká ní kánmọ́nkóbó pé níjọ ẹ̀fẹ́ gbọ́jọ́ elédèǹwé èmi nàmbà wán àti ati àti hùn èmi nàmbà wán bẹ̀ déédéé sámà nígbà tí ń sọ pé òrò lànà hmm. àwọn ànájọ́ nu tí wọ́n jẹ́ inú wọn gbé ah. tí a. inú ilé ni ń gbé àmọ́ ìgbà tẹ́ wọlé tí mo wá mọ̀ pé èdè ẹ̀ bá wá rè ìgbà náà mo mọ̀ pé mẹ́wàá ṣe mí ń bọ̀. aláwọ̀ mọ̀ pé mẹ́wàá ṣe mí torí ìbí ju ọbẹ̀ méjì lọ mo lè fẹ́ gba ọjọ́ èmi ò bá ní pé ká ṣe wẹ́dẹ̀ lọ́la tó bá wò pọ̀ la pẹ́ jù a lè sí lálẹ́ ẹ ṣe àdúpẹ́ ẹ pọ́n wa lé ilé àtọ̀nà yóò dẹ̀ ní dàrú àwa lájọṣe pẹ́pẹ́pẹ́ èyí tá tẹsẹ̀ bọ̀ yìí ayọ̀ ló máa já sí fún wa ẹ má jẹ́ káyì tí ì ṣe lóní alẹ́ ìyá àbárọ̀ ọ̀la ojú ń kà wá náà ṣùgbọ́n ìjọ́ mẹ́rin lẹ́nì sátọ̀dẹ̀ ẹ jẹ́ ká ṣe ká kó ohun tó rùn lẹ̀ kó tán. ilẹ̀ ọgbọ́n ah. excuse me sir mẹ́rin òní sir ọlọ́dún bá kan ilẹ̀ o dáàbì àpèkẹ́. ṣé ẹ ti gbàgbé ni pé sọ pé ó di dandan kẹrí olórí ẹbí kó tó di pé ẹ máa lè mú déètì introduction àti wedding. bẹ́ẹ̀ kọ́. Hmm? ṣé nínú kí ni packaging tí a ṣe ṣé tolórí ẹbí wà bẹ́ẹ̀. ẹ jẹ́ ń bí wọn àwọn ẹ̀rọ ọmọ mu. employant employant. ọ̀kànlá. employant n tí yóò yé bá mi àti mọ́ mi mò ń sọ ẹ wọ employant ṣé olórí ẹbí wà nù tá a jọ sọ. ó ti da Saturday yẹn náà ti da ọdún mẹ́rin sí gbàtàwá a máa ṣe wedding and everything. a ama wa ama. Ẹ wo ẹ wo kábíyèsí o kábíyèsí kábíyèsí ó kíra forí adé o ṣé ti yẹ yín ṣé ẹni bíi tẹ bọ́rọ̀ lẹ́ẹ̀kan yìí ẹgbẹ́sẹ̀ kò mẹ́ ṣé ti yẹ yín ṣé ẹni ọkọ mi tẹ̀ ń wọ yìí ẹ́ wọn lè jọba o torí bọ́ ṣe wà yìí tó bá jọba wọn máa dé àtúnrú ni èmi tẹ̀ ẹ̀ ń wọ yìí mi ìgbé orí olórí wà yìí ṣé ti yẹ yín. ẹ ṣe mà ilẹ̀ ọdún pọ̀ ń tọ́sọ yìí o ó lè ní ìjọba òjò ẹ̀dúgbò. ìyàwó ni à ń sọ kì í ṣe wọn jẹ́ ah, ẹ ẹ bọ́kà balẹ̀ sẹ́ni ẹ ká ẹ̀dọ́ ti kẹ́ ẹ̀dọ́ rẹ̀ àti. ẹ ṣe ẹ ṣe gan adé pẹ́ o. ẹ wọ ẹ wọ adúpẹ́ o. ọmọ tún díẹ̀ sí ẹ ẹ má fẹ́ ní sá ẹ ṣe má yìí. olórí olórí ẹ kọ́ ẹ olórí. ẹ wo ẹ jẹ́ sèyí ẹ jẹ́ sèyí. wàhálà àwọn ló ṣe wàhálà kí wọ́n á gún wọn pa. ẹ kò ń ṣerú wàhálà bẹ́ẹ̀ yẹn a ní mo ní wọ́n fẹ́ ṣe wedding. èmi ni ṣe wedding fún mi. ẹ ìṣe mi fẹ́ ṣe wedding a máa gbórí wọlé ó yá. ẹ ẹ ẹ pẹ̀rọ ẹ lọ ọmọdé ẹ lọ. níkẹ́ ibo lọ wà sísá mi fẹ́ ṣe ìwádìí yá ẹ kí ló ṣe ẹ kọkọ kí ló pù ah, tí mo ṣe ìwádìí ha ah, àwọn torí ta máa gbé wọn wọlé. ọ̀yà jẹ́ kó mọ̀ jẹ́ kó kí ló ṣe ẹ wá gbà yìí. <laughs> kí ló fẹ́ ṣe wọ́ ìlọ tó pariwo lórí fóònù mo gbọ́ nǹkan tí mo sọ fún. àgbà yìí kí wọ́n fìbọn ìjà yẹn wà. ó wà ń ta ó wà ń ta ó yà wà ó yà wà yàn pẹ̀lú ẹ̀rọ i'm so disappointed in you. I entrusted you with the responsibility to help me carry out a smooth and perfect operation and you ended up messing up everything ok ok gbogbo wàhálà tó dá sílẹ̀ ń báwo ni yẹn máa yanjú ẹ̀ sọ fún mi. Um, I'm sincerely sorry, Prince. You are sorry? Yes. Uh, you see, ìgbà tí mo lọ rí àwọn people yìí, especially the man, mo ṣàlàyé fún, mo sọ nǹkan tá a fẹ́ gangan pé okay, a fẹ́ buy time. Tó bá ti sọ pé ká ṣe wedding àbí introduction ẹni tàbí bàbá kẹ́yìn sọ pé no ipò lórí ẹbí tó yẹ pé ẹ lè dá nǹkan kan sí lẹ́yìn ẹ̀ kan sọ pé olórí ẹbí yẹn travel ó dẹ̀ dìgbà tó bá dé òun gangan ló máa fún wọn ní date tá a máa fi ṣe introduction and the wedding wípé kó sọ pé ó máa tó three to six months so láti lè fi buy time fún wọn láti lè fi ṣe gbogbo plans tó fẹ́ ṣe nǹkan tí mò ń try láti rán wọn létí lẹ́ẹ̀kan nìyẹn nígbà táwa lọ́dọ̀ wọn. òkè báwo lo ṣe lọ get àwọn ọlọ́tí paraku bẹ́ẹ̀ fún mi ẹ́ eh? kí ló dé tó lè ṣe findings yẹn lórí lára àwọn ọkọ tó gẹ̀ẹ́tì wọn ok o béèrè five hundred thousand naira lọ́wọ́ mi pé o fẹ́ fi bá mi gẹ̀ẹ́tì parent gidi mo fún ẹ mo tún fún ẹ two hundred thousand naira fún logistic àti miscellaneous mo tún fún ẹ ní one million naira kó bá mi get rented apartment now now wo gbogbo nǹkan tó dálẹ̀ o waste time mi o waste resources mi o dey mock mi ní iwájú ìyá ọba àti olóyè eh? and you are here telling me rubbish ṣé ṣé now okay wọ́n ti mú Saturday gẹ́gẹ́ bí uh, wedding date and, and and we can't change it okay màá máa sá káàkiri ní ìsìn try láti patch up gbogbo rubbish tó ti ṣe just because you cannot handle a simple assignment. Um, my prince I'm very sorry once again see mo mo mo ṣe findings mi níwájú ọlọ́run àtẹ̀yàn mo ṣe findings mi ṣé àwọn pípọ̀ yìí wọ́n mọ̀ ọtí rárá rárá pọ̀ mọ́ ti rí yeah but nǹkan tí mo discover ni pé ó dà pé five hundred thousand naira yẹn ó tóbi lójú wọn gan pọ̀ torí wọn lówó mọ̀ pé tálákà ni wọn gẹ́gẹ́ bí mo ṣàlàyé fún ẹ so o bí ànísínwó lówó yẹn jẹ́ fún wọn bó ṣe lówó yẹn náà misbehave wọn ò mọtí tẹ́lẹ̀ ọwọ́ amọtí ọ̀sọ́dọ̀ mi orí bó ṣe ń dà mí torí ọlọ́run ṣàánú mi má bínú ó mọ̀ pé mo mo mo mo ṣe báyìí rí ànísínwó ló ń dà wọ́n láàmú ọkànlá you lack vision tó bá yẹ pé o ní vision wà á ti foresee wà á ti play wà á ti scan irú àwọn èèyàn tó tó tó tó tó lọ gbé wá fún mi wà á ti mọ̀ pé àwọn ilé ọ̀bùtì ni wọ́n wà á ti mọ̀ pé àwọn ilé wọn wọn tiẹ̀ ní mission. I'm sorry I'm sorry a máa wọ́gbọ́n tá a máa fi ṣe náà ni ṣe understand kó tó di uh, Saturday tó ń bọ̀ we come up with something very good to do. Uh, my webmaster, before Saturday, will come up with something. Will you get out from my presence this moment? sorry. Get out! Bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gangan rẹ̀ sọ fún yín. Ewu, mi ti ẹ̀ mú kó tó ṣẹlẹ̀ gan because Prince Prince kọ̀ bó ṣe bá mi sọ̀rọ̀ ẹni mo fi ní kèmí náà accept láti ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ ti ẹ̀ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ jọ̀ọ́. So, ẹ̀bẹ̀ tó ń bẹ̀ ló fa gbogbo melodrama yìí òun ló fa ìkúnlẹ̀ àbòsí tó ń kún fún mi is that it. ó tì í ṣé prince prince love yín kan ó love yín débi wípé kò fẹ́ fẹ́ lómi ó fi gbé iṣẹ́ yẹn fún mi pé kí n ṣe prince ní pé tá a bá ṣe bí pé à ń fẹ́ra wa wípé ìyẹn lè help ẹ̀yin àtàwọn láti fẹ́ra yín because ẹ máa wà jealous so ẹ believe bí wọn fẹ́ mi lóòótọ́ ẹ lè tètè accept fún proposal wọn ìdí nìyẹn èmi náà dé fẹ́ ṣe é but torí ọ̀rọ̀ nǹkan owó tó wà níbẹ̀ òun lè kí n accept ẹ̀. shush. so acting ni gbogbo nǹkan tẹ̀ ń ṣe. acting lásán ni. so ìwọ wá ní cheap tool tán lè rí lò láti fi achieve aim right because o ò nírun o ò níwúlò o ò ní priority in life sí loss fún ẹ. Hmm? ṣó ti wá rí báyìí nísìn pé ò sí nínú class prince ò fitting at all you're just a square peg in a round hole. so at this level ó fẹ́ kó mọ̀ pé etí tún ti gbọ́ àlọ́ ó ní láti gbọ́ àbọ̀ for that reason gbogbo àwọn tó ti fi prince tèmi ṣakọ lójú ẹ̀ tó ti fi post káàkiri bíi pé tiẹ̀ ni you have to make them realize n pé o ò jámọ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ prince o n pé ìwọ ọmọ tí ò níran ni ẹ́ n pé ìwọ ò yàtọ̀ sí ẹlẹ́dẹ̀ pé wọ́n kàn já wá o ní láti fi yé wọn pé ọmọ gọ́tà lásán lásán ni ẹ so date tí ẹ fẹ́ ṣe wedding yẹn ó ṣì máa hold o. ọjọ́ yẹn gangan dẹ̀ ni ojú ẹ̀sìn ẹ̀ máa rọ̀ torí pé ọjọ́ yẹn ni prince ti tèmi máa propose sí mi tó bá ti wá ń propose sí mi ìwà wá ṣàlàyé gbogbo nǹkan tó sọ nísìn wàá tún wá jẹ́ kó yé àwọn èèyàn pé ẹlẹ́dẹ̀ lásán lásán ní ẹ o ipe ọmọ àtọ̀húnrìn wà ní ẹ o ipe ò já mọ́ nǹkan kan o púpọ̀ ò níran o ìwọ kàn déédéé rìn gbèrègbèrè o kàn rìn wọ palace ṣá ipe ọ̀nà àtijẹ àti mu àti máa ṣa crumbs jẹ ní palace nìwọ wá dé palace o tó fi wá di pé wọn ò rí ọmọ ọ̀dọ̀ tán lè gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn fún tán fi wá fi ràn ẹ́ ah. so níjọ́ yẹn èmi á wá jókòó pẹ̀lú ring mi lọ́wọ́ inú èmi á máa dùn ìwà wa ká gúlọ́gúlọ́ wàá wá máa sunkún. ṣó tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ kí ni mo ti ń sọ o ò ní choice bó ṣe máa jẹ́ gangan nìyẹn torí bí èmi ṣe fẹ́ kó jẹ́ nìyẹn. ọ̀rọ̀ èso sí mi lẹ́nu ó tún buyọ̀ sí. ew disgusting kí ni mo sọ nísìnyí tí mo ti dárúkọ èso. Oh. Ah. Yeah. No form of decorum oh, ní any other word or any other adjective if you qualify how you felt apart from using that language, that dirty gutter language. You know what? Emotion When you irritate me, I don't want to see you again. Get out. Get out! Shush! fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ́ ipò tí ọmọ yìí fẹ́ dé ipò olórí òun ló ń dààmú àpèkẹ́ ẹ́ kí ló dé tó yẹ kí wọ́n máa ṣe bó ṣe ṣe ìwọ́n tó tiẹ̀ tó jẹ́ royal blood ẹ̀ kó dáa kí lọmọ náà ṣe fún ẹ tó fi láìkẹ kí ló ṣe fún ẹ tó nǹkan tó bá ṣe fún ẹ fún mi. Mom, I don't have a problem with her. This is the day we all have been waiting for ṣùgbọ́n mọ́ mi tèmi yé mi o ṣé gbogbo nǹkan tá à ń sọ yìí tẹ bá sì lè máa sọ ní alẹ́ tẹ bá sì maintain standing pé ẹ láìka pé kẹ kíní kan ẹ má wọrí èmi gan láìkẹ ju bẹ́ẹ̀ nǹkan ṣe láìkẹ lọ. kí ló ń sọ jáde lẹ́nu yìí ṣé kìí ṣe wípé ẹ̀jẹ̀ ibo ọkọ ẹ̀ ó ti ta sí ẹ lọ́pọlọ o mọ ohun tó kàn tó fẹ́ sọ mọ́ àbí. orí adé mojúbà mojúbà káyé kún adé ìbéèrè èwo ni tàjòjì láàfin òbírí láyé bíríbírí ló ń yí àtòrí láyé òfìsí wá òfìsẹ́yìn o èsì tí wọlé tó bí wá lónìí. jí sá lọ ni gbogbo ni mo mọ tí mo fẹ́ sá lọ. ṣebí bá òjọba láyé a fi pẹ̀lẹ́jẹ̀ bá nílé láì kí ṣòmùwẹ̀ ẹ má ṣe tì mí sódò àgbà mi láì kí sọmọ aládé níbo ni mo gbàdé yìí ló fi hó. àjò ni mo dé nọ́tì ni ò mọ̀lé mọ́ ọ̀nà ìrújú elédùà wàá tọ́ mi gbà oríta ni mo dé àlejò ni mí ọ̀rọ̀ ogun mi mo fẹ́ sọ ṣùgbọ́n ṣá mi ò gbọ́dọ̀ wí mi ò gbọ́dọ̀ wí ẹ ò jọba láyé a fi pẹ̀lẹ́ jẹ̀bà nílé. wọ́n gbé adé ọmọdé yìí ó ń dá wa dúró wọn ò tì máa retí wa ń àná ó sì yá ti débẹ̀ ó rò lánàá ẹni kan rí fín. ẹjọ tí ìbá tiẹ̀ ṣe wípé kínní ó ló fẹ́ bá wa ṣe mítìnì ẹjọ ṣé ta bá lọ ṣe ohun tó tọ́ nílé àná wa tán tá a gbayì tá a gbẹ̀yẹ tá a bá dé ṣáà ni wá ṣèpàdé lójú àwọn àná lọ́wọ́ wọn mọ̀ lérò pàǹfọ̀lá jiyọ̀ ni ọyà ti débẹ̀ ẹ pírẹ́sì pírẹ́sì adé pírẹ́sì jáde ẹnìkan ìbárí lẹ́yìn olórí jáde òní lọ́jọ́ ayọ̀ rẹ. kí ló ṣẹlẹ̀. ẹ mọ́mí Àbíkẹ́ ó ní mí ní ìmọ̀. ṣé bí mo ti sọ pé kóun máa lọ sílé wọn látàlí àná ó dẹ̀ ló ti lọ kí ló ṣẹlẹ̀ kí ló tún débi àbírù sọnù wo ni eléyìí ni prince fẹ́ fún mi ọmọ tó yẹ kó ti wà nílé wọn látàlẹ́ àná kádẹ̀ lọ gbé ìyàwó wálé lé ní ìbáyìí sí ẹ wá ayé mi báyìí òun ló sì wà níbi ṣé sọnù kọ́ leléyìí ṣé wọ́n ní ní wọ́n fọwọ́ lágbá wọn lójú. mọ́mì àló ní mí ni. kí ni reason. ẹ ṣe mà ẹ̀yin olóye ẹ kú kalẹ̀ o ọkọlà. ọ uh, prince. hold on uh, ẹ kú dìde uh, ẹ má bínú nítorí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní ìsìn ó lè má fi bẹ́ẹ̀ mú làákàyè ṣùgbọ́n mo fẹ́ share pẹ̀lú yín wípé experience tí mo ti ní for the past thirty years kò tó experience tí mo ti ní for the past seven days pàápàá jùlọ experience tí mo ti ní for the last twenty four hours. olóyè ìfibẹ̀ lẹ́jẹ̀. ṣe mí tìǹà ṣé ọmọ mi ni èmi ni àbúrò àpèkẹ́ mà náà ọlọ́run ṣe wẹ́ẹ̀dì bí báyìí àbúrò ṣe é. ẹ ẹ àwọn ni. ẹ wọ eré ìyàjẹ mi wọ. bàbá tó tọ̀ ẹ bá tọ̀ ẹ bá wọ ìyàrá tó tọ̀. ní òru èmi mo sùn mo ronú mo wá mọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí àwọn àgbà máa ń sọ wípé ojú tó bá máa bá ní kalẹ̀ kì í fàárọ̀ ṣèpè. ṣèbí tó lọ lẹ́rìn ṣe mí tì ọ̀yà àmà nísìn àwọn àgbà ẹ̀gbọ́n mi wá ṣe eré ẹ̀gbọ́n mi mo trust ẹ̀ ó ń bẹ̀ ẹ̀ láyé mi. from eje to palace. ṣẹ́rí igi gogoro má gún mi lójú àtòkèrè láti wò in summary tí láburú bá fẹ́ ṣẹlẹ̀ àwọn sáyẹ̀nsì yẹn máa ń wá sí wa ó kàn jẹ́ pé ńgbà míì a máa ń wà carried away we lose consciousness then a ní lè relate àwọn sáyẹ̀nsì yẹn. to cut the long story short mọ́mì ní oṣù tuntun tá a wà yìí ipò àgbà méjì ló fẹ́ dé bá mi o mo fẹ́ dọkọ mo fẹ́ dọba then it becomes very necessary kí n lè find for myself ìyàwó rere tó lè wà lẹ́gbẹ̀ẹ́ mi tó máa assist mi because leadership position ni mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí the quest has begun ẹ dẹ̀ mọ̀ wípé orí kan ò lè dúró láìsí ọ̀run bẹ̀ for this sole reason it becomes very necessary kí n find obìnrin tó lè assist me especially now tí mo fẹ́ bẹ̀rẹ̀ leadership position tí mo fẹ́ jọba nǹkan tó jẹ́ kí n máa try láti ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí fún yín nìyẹn mọ́ mi o bọ̀ bí mo ṣe wà nísìn obìnrin méjì ló wá wà lọ́rùn mi. obìnrin méjì lọ́nà wo ló fi jóbìnrin méjì. mọ́mì ọ̀rọ̀ ṣì ń jáde ṣíjúọlá please stand up. àpèkẹ́ ìwọ náà dìde. mọ́mì ẹ̀yin olóye ṣe rí i closeness tó wà láàrin èmi àti àpèkẹ́ géèmù lásán mò ń play yes nígbà tí mo wá ń play géèmù yẹn mo wá bẹ̀rẹ̀ sí ní rí leadership traits lára ẹ̀ mo wá rí pé èèyàn tó dáa ni àpèkẹ́ bó ṣe wá rí ọmọ síjú ọláyè tẹ́ bẹ́ẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé báwo lèmi àti ẹ ṣe jẹ́ ṣe rí síjú ọlá lórúkọ ẹ̀ òun dẹ̀ ni fiancé mi tí mo sọ fún yín pé ó ń sà tí mo fẹ́ fẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ àpèkẹ́ case of mistaken identity ni mistake ìtẹ̀ṣe ló fi bára ẹ nílé ọba lónìí ọmọ gangan tí mo sọ fún yín pé mo fẹ́ fẹ́ òun ni ṣíjọlá lórúkọ ẹ̀. kí ló wá dé tó ti sọ tẹ́lẹ̀. mọ́mì ẹ relax mo sì ń bọ̀ ṣe báwọn latin ló sọ pé ceteris paribus meaning all things being equal sẹ́rí ọmọ Síjúọlá tẹ̀ ń wò yìí. ó ní ó ní evil perpetrated plan tó fẹ́ẹ́ ṣe lénìí ó fẹ́ẹ́ disgrace àpèkẹ́ni tẹ́lẹ̀ but lónìí òun ló máa forí kó gbogbo àwọn disgrace yẹn. Ah. mo kàn wá carried away with her beauty kò ní tírètì olórí kankan lára so mo kàn fẹ́ clarify ní ìṣojú gbogbo yín lénìí so that there won't be any form of misunderstanding pé ẹni tí mo fẹ́ fẹ́ ẹni tọkàn mi yàn that I want to marry òun ni àpèkẹ́ ebóun náà la mọ̀ òun náà la fẹ́ lọ tọrọ wálé àbí. So, ladies and gentlemen, with great delight in my heart, I present to you ẹni tí ọkọ mi yàn, olólùfẹ́ mi, the queen of my kingdom. Bayo, this is not how we planned it. ṣọ́ba mo mọ tún mọ mọ sí i. Oh, prince o ti ẹ̀rọ àgbẹ̀kẹ́ oyè ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yà ìrètí ẹ jẹ́ máa lọ lé yìí ibi tó ti bá lọ sọ ibi ìkọlà ti máa sọ yìí pọ̀ ẹ jẹ́ lọ lé wọn. जो जे